tòbí torí kí n má bàa dẹni ẹ̀kọ́ wọ́n ní kí n lọ kẹ́kọ̀ọ́ mo kẹ́kọ̀ọ́ tán orí ikọ̀ náà nítorí mi ò rí nǹkan kan. ẹ mú ẹ kì í ẹran yóò rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ yìí sẹ́yìn ọmọ wípé ọdẹ tó bá ní lẹ́ẹ̀kan náà ní kọjú ẹ̀rí nígbà ni jọ àwọn owó tó ń lùlù fún lùmí ẹ tó fi ń dolórí omi. mr sele ah doctor ẹ rọ sá ìyàwó yín ti bẹ. ewọ ewọ. tó bá ń ṣe pé a kì í máa lájà ká tún náà jẹ ni mi ìbá jẹ́ kó mọ̀ pé ayé kù síbi kan. ayé ní kọ̀rọ̀ ayé kù síbì kan ibi tí ayé kù sí ni wọ́n ń pè ní ìmùlẹ̀. àti kí ló ń pè ní forí balẹ̀ àti ọmọdé àtàgbà ní forí balẹ̀ tí má kò tí máa ro mi lójú irọ́ ni mo pa. after tí mo instruct ẹ pé kò má bẹ anybody jà o tún lọ báyọ̀ jà. báwo lè ṣe wọ́n mọ̀ pé mo báyọ̀ jà. ògo ni fún bàbá fún ọmọ fún ọlọ́run ẹ̀mí mímọ́. kéèyàn ò bá rìn ní bèbè irọ́ wọn kì í pa mọ́. ẹni tí ò gbàdúrà kọ́ mọ̀ ṣẹ́ kò ní gbàdúrà kọ́ mọ́ kù. àrùn kúkan ò sí láyé yìí sí ẹni tó a bí tí ò bí yàn. ó bẹ́tà kẹ́ tètè lọ fún gbàjà yìí kí o lè dandan yìí. ta ló fẹ́ forí jálẹ̀ àgbọn ta ló kó òṣàláyà àkùkọ tó máa ṣá òṣèkìlọ̀ níṣẹ́ ló tún fi òrò máa dìé láyà bẹ́ẹ̀ lẹ́yẹ ò jẹyẹ lọ ẹyẹ ò lórí méjì. mo sì mú wáyé kí tó máa yẹ. Ah! iye ẹ fún kí n mọ̀jọ̀ èdè kí n dìbò rẹ̀. olúwa òkùnkùn kò lè borí ìmọ́lẹ̀ láíláí eégún lé ọ nílé pákókò lodò wọ́n ní ká sáwọ́nú oko lọ sọ fún mi ṣé òòṣà tó gbalé tó gbodò ṣé kò lè gboko babẹni lọ́wọ́ ẹni ni. gbogbo ibi òjò bá bá ọjọ́ ibẹ̀ ní pa á sí. ní orúkọ ẹ̀jẹ̀ jésù. àmì jíjọ jíjọ jẹrùbá jésù jẹrùbá jésù jẹ jésù. Ah! dànù. ìyá dànù. kó o fowó oúnjẹ lè. àwọn ọ̀la ní káàbù. nígbà wo èèyàn mọ ọ̀rọ̀ kíran èèyàn mojú ọ̀rọ̀ lárí iná. ẹ̀rọ ìṣẹ̀lẹ̀ pé sáà mọ̀ yín street ni. ṣèbí sàlẹ̀ ló yẹ kó ti gbòó iṣẹ́ nu lẹ́tún fi ṣiṣẹ́ ni. ẹ stress mo ní kẹ́ máa lọ. àgbà tí òbí ló lọ ní òun kò kéré. ayé àgbà tí òbí ló ayé mi jẹ ni èmi ni two million tí mo fún ẹ tó dẹ dúpẹ́ lọ́wọ́ mi tó yẹn. olùkọ́ kò jẹ́ lákàtì àṣírí kan mo lè gbà ó lákàtì. báwo ni ìṣe ń bolú ti lówó ni. your woman carry money take pay for the rent wey be say you no dey pay you go just dash out every blessed day like say you be toilet fly. ẹ kú lé o. ojú kìrìsìtì àlọ́ àgbájọ òkìrìsìtì àwọn ọlọ́pàá ẹ̀sìn. ká ni mo rí ọ̀bẹ ni torí ẹ kí n gún ọmọkùnrin ọlọ́pàá wá fún everybody. ọlọ́pàá sì máa para kó gba láti tó bá tẹ̀ ṣerú ẹ̀ lọ. ṣé kí n sílẹ̀ kò fún sikẹ́ lọ pa màdàm sínú ilé. bá a dá mọ́tò yìí padà síbi tó ti ń bọ̀. èmi àti ẹ ò lè jọ gbénu lé ìpadà mọ́. bẹ́ẹ̀ mo sọ fún ẹ. àṣẹ ti ya wèrè o. ìyá ẹ ti ya wèrè. àwọn ẹgbẹ́ ya wèrè. ó dà fẹ́lẹ̀ ìṣirè kí ló ṣe yìí náà. àwọn hoodlum àdúgbò wa. mo rò pé ó ya wèrè. láìpẹ́ láì jìnà àwọn aráyé wa kì í pé ẹ̀kọ́ òrìrì bẹ́ẹ̀ ló máa rí. ṣé pásítọ̀ yìí tẹ̀ sọ yìí èmi ni mò ń fẹ́ kí n tó gbé fáàpù yín. ẹ̀yin ọ̀rẹ́ méjì ẹ wá jọ ń fẹ́ ọkùnrin kan náà. ọ̀rẹ́ mẹ́ta mẹ́rin márùn-ún tó ń ọ̀sẹ̀. ni ah! wọ́n bá kọjú ìbọn sí ọ sọ pé bàbá rẹ̀ ń bẹ lẹ́yìn ní kí wọ́n yìnbọn. olórí ọ̀fẹ́ lọ bá wa olórí ọ̀fẹ́ ni ìyá rọ́bì o olórí ọ̀fẹ́ lọ bá wa olórí ọ̀fẹ́ ni ìyá rọ́bì o ọba Èdùwà ọba àdẹ̀dá ṣòun lórí inú kó wá ọba Èdùwà ọba àdẹ̀dá àfipá forúkọ Olúwa Bísí mi láyé Ràmọ́ni o Àràmọ́ni rọ ibi. Bóyá Bísí mi láyé Ràmọ́ni. a ní mo ṣe bá lórúkọ olúwa ọ̀pẹ tó mọnú mo tún mú wa. ṣebí ìrònú tẹ́ni yan màkọ́ni tọ́lọ́run wa olórí ọ̀fẹ́ gidi lọ́dọ̀ lójúlójú àtọ́kọ́ni fàbùn sáyé mi kójúkójú. ẹni mo tún ní kó fẹ́ mi lójú o àtàníyàn bù sẹ́nu bámúbámú ọ̀rọ̀ ayé yìí kàyà gbàkámú. Yahweh, Yamola Ida Yamola Ida Yahua Yamola Ida Yamola Ida Yahua Yamola Ida Yamola Ida Yahua Yamola Ida Yamola Ida Yahua Yamola Ida Yamola Ida Alhamdulillah ọba Èdùwà ọba àrẹ̀dá yòó lórí inú kó wá ọba Èdùwà ọba àrẹ̀dá àfìfà forúkọ Olúwa bí sí mi salaam wa rahmatullahi wa barakatuh sà ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n tèmi Kamaldeen Àdìsá Ògàn ẹ̀gbọ́n kan ṣoṣo tó ju igba ẹ̀gbọ́n lọ. a kú ojúmọ́ sáà ẹ káàárọ̀ sà. abdulkaleed àbúrò mi àtàtà akíkanjú ọkùnrin ọmọ tó wá ń sàn ọmọ tó rẹwà ọmọ tí ò wẹ̀ tó ń dán <laughs> ọmọ tó fàn ju gbogbo ọkùnrin ẹgbẹ́ lọ hmm, ṣàlàfíà ni ọ̀sẹ̀ yìí asán wa so. aláwọ̀ àmì sà. asán wa sí àìkú ti ṣe balẹ̀ ọ̀rọ̀. aláwọ̀ àmì. Hmm. Hmm. Khalid. Ah, nǹkan kan gbé mi bọ̀ sí kò lẹ́nu ọjọ́ mẹ́ta tí n bá ti gba leave ok so àríra. kí ni ẹ hàn. Oh, ọ kí ló dé ẹni tó ń gbé yàwó bọ́ àbọ̀ kì í ga o tí n bá ti dé yóò wà rè tí n bá ti sọ fún ẹ nísìnyí kò ní níyì ṣe màá fún ẹ lẹ́gbàá kì í jẹ́ kẹ́gbàá níyì alright. that's it. alright àbúrò I'll see you then ṣe jẹ́jẹ́ o. Mm. Morning, sir. Good morning. How are you? Fine, sir. Ah, you look so cute. <laughs> Oh God, thank you. Well, <laughs> um, ṣé wọ́n ti fún ẹ ní breakfast? I'm okay, mo ti jẹun. Are you sure? Of course, hundred. Oh, ni wọ́n máa lọ sí ìta. How was the night, sir? Fine, are you? I'm waiting for you. Thank you. Great. sẹ́. mú wọ́tàmẹ́lọ̀ yẹn kó jẹ. oúnjẹ yìí ni sá ẹ títẹ́ bá tiẹ̀ jẹ́ tó bá wá ṣẹ́kù gbà yẹn ẹ̀ẹ́kẹ́ mo lè jẹ yókù sá. kí ló fi sínú ẹ̀. fi sí wọ́tàmẹ́lọ̀ sá á pe àwọn tó máa fọ̀sẹ̀ jẹ́ bóyá òfin nǹkan sí í sìn bóyá òfin nǹkan sí ẹ a máa mọ̀. ẹ má ṣe yẹn ẹ má ṣe yẹn ọ̀gá. bẹ́ẹ̀ni sí. sá. you better start talking like vine now. Ah. kì í ṣe nǹkan tó lè pa yín lára mo fi ṣe ọ̀gá kì í ṣe nǹkan tó lè pa yín lára alhamdulilayi ọ̀gá lóòótọ́ ni mo fi nǹkan ṣe ọ̀gá ẹ̀yìn náà wo mo yọjúmọ́ yìí láti kíchìn lẹ́ẹ̀kan ìgbà tí pa fẹ́ gbé báàgì ẹ̀wọ̀ bẹ́ẹ̀ ṣe wo látòkè délẹ̀ ẹ sọ pé you are looking cute ni wọ́n ṣe dọ̀tí mi before ẹ sọ pé mo cute sí rí èmi àti ìrìnàjò wà nílé torí tí mo ṣe máa ń múra mo tún ṣìtàn lẹ̀ ẹ béèrè lọ́wọ́ mi wípé ibo ni mo ti rí máàkì tó wà níbi ìtàn mi ń bí ìwọ ẹ̀rí ẹ̀ admire suit ti pí ẹ̀ wọ̀ lẹ́ẹ̀kan ọ̀gá mo nífẹ̀ẹ́ yìí ni i love you lọ ọ̀gá tí mo fi sí kì í ṣe nǹkan tó máa pa yín mo kàn fẹ́ kọkàn yín fà sọ́dọ̀ mi kémi àti yín kò jọ máa tọ́jú ara mi àti yín náà lájọ wà nílé torí pé kò sóbìnrin kankan nílé kí nǹkan lè máa tọ́jú yín kẹ́yìn náà dé máa tọ́jú mi nǹkan tí mo kò fẹ́ ṣe ni ọ̀gá mi pa sáà gbẹ̀mí sí sáà sáà ah! mo jí sáà mo jí sáà mo ní tí wọ́n ń pè léèyàn inú ló máa wà o. Mm, ìfẹ́ ló wà nù mí. kó o mọ̀ bá a ṣe nífẹ̀ẹ́ mi tó. nǹkan sínú oúnjẹ tí màá jẹ. Mm, ṣé mi ò kò fẹ́ ni. Ah! fẹ́ ni. dúpẹ́ tí ò fi alápáwọ́ jẹ mí. ìwọ. <laughs> ọ̀gá mo fẹ́ yín ní àjọ olùkọ́ yìí rẹ́mi sí. ta ta. a ṣe owó sínú àkáǹtẹ̀. wọ ah, ah. inú ilé yẹn lọ. lókè ẹ má ṣe bẹ́ẹ̀ tó torí ọ̀nà ókè jọ ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ má ṣe ẹ má jẹun wọlé. Ah, ẹ má ṣe bẹ́ẹ̀ ọkẹ́ ìṣọ́sẹ́. bẹ́ẹ̀ mọ́. ṣe wọnú. ṣe ṣeré different stages ni ọkùnrin máa ní and stage thirty máa ń serious ju òun lèmi wà i'm telling you do you understand it's um, tọkùnrin bá ti forty ó ti mọ nǹkan tó ń láyé mo ò dé kí n ṣọmọ yìí kiri so i need you to see me from from that point àwọn tálágbẹ̀rẹ̀ bá ti ń lorin lójú kan ó ní nǹkan tó fẹ́ mú jáde ń bẹ̀ ni see darling ká ní bóyá mo fẹ́ ṣeré ni ìwọ kọ́ ni mo máa bá I I love you I want you I want to spend the rest of my life with you. mo ti sọ fún yín pé mi ò ní interest. dúró dúró ṣé ṣòkan lè fún mi ní ìdí kan kan fún mi ní reason kan tó ṣe ní interest bóyá nǹkan tí mo lè ní answer ni you know. ó dà mí ò ní reason kankan ju pé mo busy lọ mi ò dé ráyè relationship pẹ̀lú yín for now. Wunola listen listen listen sori ká ní bóyá bíi um, fifteen years ago ni èmi náà lè sọ bóyá mo fẹ́ ṣeré ọkùnrin bóyá kákan òbí tó máa lọ eléyìí ò ń ṣe bóyá ká mọ ibi tó máa lọ mo mọ ibi tó máa lọ ni. All I want is just for you to come into my life and let's start something beautiful. O lè kábàámọ̀ mú aṣọ ẹ̀pọ̀ ò ní kábàámọ̀. Ọ̀rọ̀ fífẹ́ sílé kọ́ ni mò ń bá so sọ yìí. Mi ò ọkàn mi ò ṣe sẹ́. Àgbàlagbà níyẹn kì í ṣọmọdé náà. Mo dẹ̀ fẹ́ nǹkan tẹ́ máa máa pè mí tí mo máa máa reject call yín. Respect my decision. Onuola why na why tó ń sọ same thing mi ò kàn lẹ́sẹ̀ mi ò fọ́ lójú náà even àwọn tó tó rí bẹ́ẹ̀ wọ́n wọ́n wọ́n fẹ́yàwó wọ́n lọ́kọ náà tó dẹ̀ wà okay and I'm fine if there's something tó wà lọ́kàn yẹn let me know mi ò ń ṣe tó máa parọ́ màá sọ̀tọ́ tó bá ń bẹ̀ fún ẹ látọjọ́ tí mo ti ń lé káàkiri náà ká ní bóyá mo fẹ́ ṣeré ni màá ti bá tèmi lọ darling i'm so sorry there's so many ladies out there tẹ pé okay àwọn náà fẹ́ ṣeré so if i really want to ṣeré àwọn ni máa lọ bá àjọ máa ṣeré but for you mo ni you know i've never loved any woman lẹ́yìn past experience tí mo ti ní and i love you so much i'm i'm not joking. uncle ẹ mọ̀ nǹkan mo fẹ́ ṣe nǹkan màá bá yín sọ̀rọ̀ later. kí ló wà dé ìwà títa tún mi. ọ̀rẹ́ ṣe bí ẹlẹ́gbọ́n kan tí mo pàdé làbújá ni wọ́n náà wọ́n ṣáà láìkì mi àwọn fẹ́ fẹ́ mi you know but. but kí ni tó ń bá láìkẹ́ tó ń fẹ́ fẹ́ ìwọ náà ò fẹ́ wọn ṣán bad ni. wọn ò bad very very fine man but mi ò láìkì wọn. Ah kí ni wọ́n fi single ní táìmù ìtọ́jú afẹ́fẹ́ mi because wọ́n ń ṣe ọmọdé bẹ́yẹ̀ o. Ah, ah. wọnú. owó jọ fi mí lẹ́mìí láìkẹ́. ẹ wàá kó sọ pé o láìkì wọn ó tán. ẹ ṣe mo sọ fún un òun ló stubborn òun ló stubborn tó pé. let's go. so ìdí mọ́tò yìí ló ṣì wà. Ah, ara sàmúrò pé ó wò pé kí ni ó wò pé ibi la máa sùn àbí. ẹ má bínú sáà kò sí wa ṣé ẹ̀lò ṣé kó ṣáwá nínú mọ́tò yìí bẹ́ẹ̀ ni sẹ́kó wà tó bá gbé mi ya ilé epo kankan tó bá gbé Come on, look at this. <laughs> Àwọn people, yìí, wọ́n máa wọ́n máa ń fi pa àwọn just. come on. ló ṣẹlẹ̀? I understand. Ọmọ wọnú one online. I mean, ah, imagine látọjọ́ tí joy to ń bọ́ ọmọ yẹn sọ̀rọ̀. I've never experienced anything like this. Same thing látọjọ́ ìkó obìnrin dẹ̀ máa sọ pé òun ò ní interest. Mo dẹ̀ ti assure ẹ̀ mi ò bá ṣeré I really really really want you. Mo fẹ́ fẹ́ bí ìyàwó ni. Ọmọ yẹn lòun on interest. Mo ní kò ń ṣe pa fẹ́ date. Kan sọ fún mi pé o lè ní kí n dẹ̀ lọ meet our parents ẹ̀. Ó ní no. Kò ní interest. <laughs> There are other women. This is Abuja there are babes in Abuja náà ó kí ló ṣẹlẹ̀. ọ̀rẹ́ má sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn náà ah, ah. ó dẹ̀ ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni pé ìfun kan wà nínú òròmọdìẹ mi táṣà ẹ̀ ò mọ̀ a ah, sọ bẹ́ẹ̀ náà ó mọ̀ pé látìgbà tí um, former wife mi tó ti ṣaláìsí i have never loved any other person any other woman except this lady báwo ló ṣe rò pé máa filẹ̀ ká mo fẹ́ just any babe fine they are all over here but kò ń ṣe nǹkan tí mo fẹ́ nìyẹn ọmọ yìí ni mo fẹ́ mo dẹ̀ nífẹ̀ẹ́ gidi ni and I just don't know. I don't know. That fateful day ni Gagwalada mo kàn ń lọ. Ọmọ yẹn kàn dé pop out. I was like wow! Báwo ni irú ẹ̀ ṣe máa wà lábújá látòye ọdún ìtí mi dẹ̀ ní mọ̀? Ó ní náà òun ń ṣe ọmọ Àbújá ọmọ Èkó lòun. Ẹ̀hẹ́ mo ń wo now. Wọ́n ló ṣe máa lábújá mo ò rí ẹ. It was like a love at first sight. I I want her. Mo fẹ́ fẹ́ mo fẹ́ ṣe everything. Ó ní òun tó ń bọ̀ òun máa rò wọ́n á jẹ́ kí n gbọ́. Gbẹ́ni pé excuse ó fi sá mọ́ mi lọ́wọ́ ni ó dẹ̀ dínkù ẹ̀tọ́ báyìí mo bẹ̀rẹ̀ sí ní pọ́nmọ́ ẹ̀rọ nínú I love this girl. Yeah. now to love her, tóun ò dẹ̀ love her. Ah, ó máa love mi tipátipá ni o. <laughs> àmọ́ o tiẹ̀ tí fipá mẹ́sì dódò débi tí wàá fipá jẹ́ kó mu mi. mi ò ní dẹ́yìn lẹ́yìn ẹ̀ ṣe ni ah. ah, ìwò ìgbín mi máa tẹnumọ́ igi ó máa gùn ni èkó lọmọ ń gbé àbújá ló wà yìí. ọ̀rẹ́ ó dẹ̀ sọ bẹ́ẹ̀ ní pọ́ọ̀rùn ló ń gbé èkó ní nàìjíríà láfíríkà àti òun ṣe bóyá outside the country even kó jẹ́ outside the country máa wà lọ́bẹ̀. Eh? wàá fly lọ sí èkó torí obìnrin. ọ̀rẹ́ tí Mohammed ò bá lọ bá mountain mountain àgbéra lọ bá Mohammed now kọ́mọ ẹ wà America máa lọ bá i love that girl you don't even òun sọ̀rọ̀ báyìí. I love her. Ìgbà tí mo ra èyí ọdún mẹ́sàn-án ló lò. Olórí bobo tí mo wá ṣẹ̀ra ìyẹn lò ọdún mẹ́ta oṣù méjì. Màá wá yọ pánẹ́ẹ̀lì lé màá yọ sílé. <laughs> Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn. Eléré wa ti dé. Ah, Bàámúrí ẹ ìyá mo rí. ibẹ̀ lẹ wà. ẹ ẹnu iṣẹ́ mo wà mo ní kí n sáré tú àwọn kìíní síra wọn. ẹ kúṣẹ́ mo ní kí n wá bá yín ni pé kẹ bá wa wówó ká lọ oúnjẹ ká tiẹ̀ rí nǹkan fi síkùn láàárọ̀ ẹ̀. owó àbí kí n la. Ah, ah. ṣé ó yẹ kí n ṣẹ̀ṣẹ̀ wá máa bí ẹ pé kó fún wa lówó láàárọ̀ yìí nígbà tó mọ̀ pé bíi pé adakùndélẹ̀ súnú ilé yìí lánàá ni ìwọ̀n bá gàrí díẹ̀ tó kù ni mo fi omi fún ọmọ yẹn ṣé kó tún jí láàárọ̀ yìí ní ìsìn ká tún máa wù. ìyá mo rí i ṣe bá jọ sùn léyìí mọ́jú ni ó mọ̀ pé owó ò bá mi sùn lánàá mm-hmm. ó dẹ̀ mọ̀ pé gbogbo bá ṣe sùn lóru kò sígbà tí mo ṣílẹ̀kùn tí mo jáde tábà ní pé bóyá mo lọ oko olè lóru tí màá fi ṣiṣẹ́ láti rówó bó ti fẹ́ kí n ti rówó tí mo fẹ́ fún yín láti lọ ra oúnjẹ báyìí. ọ̀ọ́ kò lè o lọ ṣé ó dájà àwọn tó ń jalè ni tó bá wọn lè kọjá má ṣàjẹ́ kébi pèmí àtọmọ kú sínú ilé ó bá ti lóko olè o eh. Eh, ó bá ti lóko olè. ìdùnnú ẹ ni kí n lóko olè kán mú mi kán máa pàtẹ́wọ́ lé mi lórí bá a múrí olè bá a múrí olè ó tẹ́ ẹ lọ́rùn torí pé o fẹ́ jẹun. tí wọn ò bá mú ẹ kán pariwo olè lé ẹ lórí kí ni ìwúlò ẹ ààrẹ wọn dẹ sọ mí o wọn fọ kí n má nẹ ẹ o fọ alára kàbúwọ wà o wúwo ọmọkùnrin ẹ ah. ṣé ọmọ ẹ fẹ́ bí pamikúrin lé olówó burúkú wọ wà. ìyá múrí. bá múrí. ó ṣàárọ̀ o mi ìfẹ́ wàhálà o torí tó bá ti fẹ́ fa wàhálà báyìí hmm. tó rẹ́dì fún wàhálà ìgbà yẹn ló máa ń da gbogbo ẹ̀ pọ̀ tí wàá máa dà pọ̀ tí wàá máa sọ̀rọ̀ tán ní gbọ́ nǹkan tó ń sọ mọ́. tán ní gbọ́ nǹkan tí mo sọ. jẹ́ ń ẹ ṣé o fẹ́ sọ fún mi pé o mọ nǹkan tó ń lọ o mọ pé àtolówó àti tálákà gbogbo wa ti di nǹkan kan báyìí. Oh. ẹ tó bá ń gbọ́ fún mi ní káàṣì eh. mi ò ní káàṣì fún mi ní eh. káàṣì mi ò ní káàṣì orí tó ń kọ kiri ìgbòho sí ìyẹn bọ́lá tó fẹ́ kí n ti rówó. jọjọ kí dédé ènìyàn bá lẹ́ẹ̀kan fún mi ní káàṣì mi ní káàṣì wọ́n gbọ́dọ̀ kọ wọ́n lówó rí. mo lówó báńkì ló wà mí rí gbà ni ó mọ alówó lélẹ̀ mi. ilé ìbísí. tó bá ń gbọ́ alówó ló dùn. kọ́kọ́kọ́ sì lọ aláràkà wẹ́nì ẹ̀kọ́ bọ̀ látijọ́ tí mi ti nẹ́ ẹ̀ wá ẹ̀ e, alátàràgọ́rọ̀ wà wẹ́nì owó òní báńkì òní inú wọ́n fẹ́ fẹ́ bí pẹ̀mí àtọmọkú. tálàyé mi ò bá yé ẹ. àlàyé ò yé mi. yé irú ìyá burúkú rẹ rẹ yé ajé o. olórí burúkú náà ló ń ṣe rédíọ́nìkì ah, olórí burúkú ló ń tún àwọn kinní yìí ṣe. owó ló wọ́pọ̀ yìí. ajé ìsí ah. ajé ìsí. Ah, ìyá amúrí ìyá amúrí tí o mọ̀ pé èyí ẹ̀gbọ́n mm. tá a ń lò ní nine years ago mm. ìgbà tí mo rà mo rà ní one hundred and twenty five naira. Mm èyí tí mo ṣe rà tó lò three years and two months ìyẹn mo rà ní one thousand three hundred and twenty-five naira òun ló ti bàjẹ́ yìí o ṣọfẹ́ gbọ́ ìyá múrí ebi á máa pa ẹ́ o ìwọlé mi máa pa kú ebi á máa pa ìyá múrí o torí nǹkan tẹ́ bàjẹ́ yẹn màá rà á. kọ́ṣì lẹ olówó burúkú olóṣì olè olóṣì kọ́ṣì kọ́ alẹ́ olówó burúkú olóṣì aláràkàwọ̀ wà wà á fẹ́ ẹ̀kú náwó mi o. wọ́n dẹ̀ sọ fún mi o wọ́n sọ fún mi mi ìgbọ́ ni o àrè àrè àrè àrè àfàrè yìí gbogbo ìgbà tí wọ́n ti fe wọ pa wàhálà báyìí àrè ni ìwọ náà àrè ẹ gbogbo àwọn aráalé àrè àtiwọ́ fúnra rẹ àrè. ah yes can you love day ma yes ma. broda mi ṣèpàdà ah, wa mánéèjì. ẹ ṣe gan ni o to ní bàjẹ́ I want you to yóò me. kásáré àpò ibi tẹ̀sí mu ayé ò ní rí di yín o. Ah wo ẹjọ ẹjọ ẹ má bínú ṣe rí àwọn méjì skip maker ni wa àwa fẹ́ pe àgbákò àwọn director dáa mọ. ẹ ṣe ṣe rí a ti ń ṣe tipẹ́ o àmọ́ hmm. a fẹ́ káyé dá àmọ̀ lọ́tẹ̀ àwa náà fẹ́ mọ pé àwọn èèyàn kan wá mọ bá wa ṣe tó ti yẹ ìgbà ṣe wá rí àwọn owó báyìí tẹ́ bá fún wa ògógóró láfi mú ẹgbẹ́ wọn gbé eléyìí ẹgbẹ́ eléyìí fún wa káàmọ́ lọ. Ah, ah, láti bo ẹ ẹ ẹ ẹ ẹ ń sínwìn ni olówó fẹ́ fún yín lówó ẹni ẹ̀ máa fọwọ́ olówó mọ ògógóró ẹ bọ́tà ọ̀rọ̀. ẹ ṣe fẹ́ dín ní ayọ̀ wa ní báyìí nísìnyí. Ah, ọ̀nà ayọ̀ yìí ti dín. ọ̀nà ayọ̀ yìí ti dín tàlẹ̀ kẹ́ bá wa jà ní. sọ́fẹ́ jà mí. ẹ bá ta sọ́fẹ́ jà mí. bàbá mi sóbi o ti fọmọdé lówó fàgbà lò sóbi olómi burúkú làwọn ilé ẹ fẹ́ mi lówó. ṣé mo wọn rí tẹ́lẹ̀ ní. báwo náà ṣe máa sọ wípé àwọn máa fowó mu ògógóró níbi tí ìlú lóde yìí táwọn o ti jẹun lẹ́yìn ìjẹta mi ti jẹun bàbá. o tún parọ́ parọ́ ẹ jẹ́ kí n lọ́kọ̀ lọ́kọ̀ èmi lọ́kọ̀ èmi lọ́kọ̀ èmi lọ́kọ̀ ẹ̀wọ̀ ẹ̀wọ̀ ẹ̀wọ̀ èmi lọ́kọ̀ èmi lọ́kọ̀ yamuri yamuri èwo ló gbé wọlé tí gbogbo ẹ̀ ń ta sánsán yìí. ó jẹ́ faṣọ dímú ẹ tó mójú ah, ah. ẹ ló fi etí ẹ ò ní bà. Ah, mi níyàwó ọ̀dẹ̀ ìyàwó mi ó gbọ́n torí ẹ̀ náà mo ṣe fẹ́ ẹ. ṣé torí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ láàárọ̀ ṣe béèrè ni mò ń bá ẹ ṣe mo rí ẹ kí n tó fẹ́ ẹ ó mọ̀ pé ẹ̀pọ̀ lọ́wọ́ mi nígbà tá à ń fẹ́ra wa kó tó di pé ìwọ ni mo yàn láàyò mo rí ẹ bí ìyàwó gidi ìyàwó alálùbáríkà hmm. ìyàwó tó láàánú ọkọ lójú ìyàwó tó jálàjẹsẹ́kù ọ̀rẹ́ o àárọ̀ kò sówó ìgbà tó máa wọlé oúnjẹ gidi ló gbé wọlé ẹ kò tó wá jóúnjẹ lásán o oúnjẹ aládùbáríkà tẹsẹ̀ títì kọ́ o torí pé ara nylon tó fi gbé wọlé wọ́n ya nǹkan sí wọ́n korúkọ sí ó túmọ̀ sí pé àwọn midimidi ibi tó ti ń ta àwọn midimidi ń ibẹ̀ ló ti rà. wo ah, hmm? ọkùnrin aya rere ni ọ aya inú kí n tẹ. òun bá mi kéré náà ni ó yá tèmi dà àti pé ní sùúrù ní sùúrù hmm. olóòlówó lọ́wọ́ láàárọ̀ ló sọ. Hmm gbogbo eléyìí tí mò ń rí yìí ó jọ mí lójú ó yà mí lẹ́nu eh. Eh, ìyàwó mi ò yá sọ fún mi bolo ti rówó. wo bolo ti rówó torí tilẹ̀ ikọ́ leléyìí o mm. tilẹ̀ ikọ́ ni mò ń wò yìí o mm. eh, ah! bolo ti rówó tó fi rà. sori tó bá jẹ́ torí oúnjẹ tèmi gbé sílẹ̀ látọ́tọ́nu ẹ ṣe tó yìí ojú òfin rí o ètè rẹ̀ níbà o mẹ́lẹ̀ jẹ náà o mo pa olóṣì. wọ́n dé o tọ́ ma ti fẹ́ dájú tán fẹ́ kálá tán fẹ́ rẹ́rìn tán fẹ́ ṣe transfer náà máa ń da gbogbo ẹ̀rú o láti wẹ́nẹ̀ wẹ́nẹ̀ wẹ́nẹ̀ o fún mi lóúnjẹ jẹ àti pé ibo lo ti rówó tó fi róúnjẹ ah, torí o lówó lọ́wọ́ láàárọ̀ ló sọ fún mi o ah. o wà lè gbélé ìwọlé kí n má béèrè ibi tó ti rówó tó fi ra o. Hmm. o ní tìjú kẹ́lẹ̀ ẹ̀rọ tèmi wé èrò tọmọ rẹ ẹ jẹ́ kẹ́bi pọmọ kékeré ìkú mọ́ wa lọ́wọ́ èmi ti wá wọ̀rọ̀ kọfí ṣàdá ah, èmi ti wálé àwọn olówó lọ tó bá ti yá ní ìsìn gan mo lè kó kúrò nínú ilé ẹ kí n kó máa dá tàràkà ẹ. o tó bẹ́ẹ̀ ibo ló ń lọ mo ti fàmì sí ọ lára ẹ òun rèé olú ọmọ rèé bó ló fẹ́ gbé lọ o lè tó gbé kàkà kí ọba níbo ló ti fẹ́ fún kò síbi tó ń lọ mo ti ra móòlù ẹ mo ti rà ẹ tẹrùtẹrù kò sí. ṣé máa tán ẹ ọ̀dọ̀ olówó alálùbáríkà ah, ọ̀dọ̀ wọn lọ tọ́dẹ̀ ní kébí má pa wá kú sílùú ṣó mọ khalid ọmọdé olówó owó wà ní ọwọ́ ọmọkùnrin tá a wí yìí ọmọ kékeré pínípín ẹgbẹ́ ọmọ ọmọ rẹ̀ olówó burúkú aláràkà ó lè má jẹun má jẹun má jẹun má jẹun. ní sùúrù o ní sùúrù o tóró ń da gbogbo ẹ̀kọ́ jẹ́ kó yé mi o ṣé kò ń ṣe bọ́ọ̀yì olóògùn owó yẹn mm. tó ń pínwó fáwọn èèyàn ṣé kò ń ṣe bẹ́ẹ̀ ló ti lọ gbowó tó fi mm. oúnjẹ tọmọ mi ń jẹ o. kúrò náà ẹ bó gun owó ìlà ṣe wẹ́ẹ̀ la ṣe o jẹ́ lọ bẹ̀ kó lọ gba. láyé kò lè ṣẹlẹ̀ múrí o ò ní sì jẹ o ah, ah. oúnjẹ tó wà wájú ẹ̀yẹn ìwọ ni má jẹ o eh. tó má lè lo kádàrá tiẹ̀ eh. tó má lè lo àìsíkì tiẹ̀ eh. olú ọmọ rèé o mm, ìkọ̀kọ̀ òbúdọ̀ sí gbóúnjẹ kí ló ń ṣe gbóúnjẹ lọ́wọ́ ọmọ mi má fọ ọmọ mi lóúnjẹ ní ìkàkùjẹ jẹjọ ẹ wọ ẹ múrí má jẹ mọ́ o tó ìwọ ló ń jẹ yẹn má jẹ o má jẹ mọ́ ìwọ ló ń jẹ o tó bá lè lo kádàrá tiẹ̀ kán lò. ẹ wà ní bòbè jí mẹ́sì rẹ̀ sórí ẹ̀yin èèyàn. bẹ̀rẹ̀ kọ́ bẹ̀rẹ̀ òjé ni. ẹ̀yin èèyàn tó jẹ́ pé tiyín ti ta ẹ mọ bí tí ayé kọjú sí mọ́ tẹ̀bá olówó tó lówó ẹ̀ ẹ̀ ló ṣoògùn owó àwa tá a rí nǹkan jẹ tá a lọ tọrọ oúnjẹ ń bẹ ẹ ní wọn lọ àìsìkì wa wojú mi dáadáa tèmi bá ibi tán máa ti fi ẹ́ jóògùn tán máa fi ẹ́ ṣògùn owó fún mi máa lọ fi ẹ́ ṣe olóṣì ni ẹ́ olóṣì hùwà wà lára kà. ìyẹn náà èmi. bẹ́ẹ̀ni ṣọwọ́ oúnjẹ yìí ó kàn ń kúrò ń ga ni. ó ní táwo. mi ò tiẹ̀ lè jẹ́ lọ́sílẹ̀ khalid kó lọ gbà sí i. ẹlẹ́dàá mi kọ́ olówó burúkú èmi kọ́ ọmọ mi gan ò ní jẹ́ ń bẹ̀ tí wọ́n bá fẹ́ jẹ́ kó jẹ́ ti fún lọ́rọ̀ tó bá fẹ́ jẹ́ kó jẹ́ o ọmọ tèmi ò jẹ́ pẹ̀lú ọmọ tó wà ń ta yìí tó ẹ fún mi ní káàṣì mi ò ní káàṣì lọ́mọ kan wá ń pín owó tó ń fọ́n owó o ò sì lórí ẹ̀ o ò sì lórí ẹ̀ pé kádàrá yín nílò yóò sì kí ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ìfẹ́ lù ọ́ oh my god. ṣé tí mo sọ ṣó fọ́ọ̀nì. fọ́ọ̀nì. ó ṣe rí ni mo ṣe sọ̀nà. ok ok actually bí ọ̀rọ̀ àwọn obìnrin ṣe rí nìyẹn. exactly. gáò. oh my goodness. hey Carol hey time don go wa nílé lólémọ́lá lẹ́yìn ìyàwó babe it's just 10 pm. 10 pm Look, pè ní just báyìí eh? o mọ̀ perilous times la wà ṣá ká tó drive ká the estate gate ó dẹ̀ wọ́n ní sílẹ̀kùn. pé ká sun bí jàre. but this is not our agreement I just saw. Karu, oh she can trust me, báyìí no? Eh? sori anywhere tó bá fe so sínú ilé yìí òun láàyè ti gbà ẹ́ kò sí yàrá permission sí i torí èmi àti Khalid òun lájọ nílé yìí kódà tó bá fẹ́ sùn sínú master's bedroom ìyẹn yàrá Khalid gangan fún rẹ̀ mo fún ẹ ní permission. really mm-hmm. baby go ahead. Mm. you <laughs> ladies good night. ó dàárọ̀ ó dàárọ̀ good night. bye. sọ fún bẹ́ẹ̀ náà ah. sọ fún mi.

kó bó ṣe kò ah, lè sọ̀rọ̀. àgbẹ̀yìn ọkùnrin ni náà tí wọ́n máa pariwo ni. Tinuade, what's up now? Tinuade? Actually, I'm bored <laughs> I think this place is more conducive for me to stay. peaceful náà kí ló ṣẹlẹ̀. nothing happened. Uh-uh. <laughs> Stop it now, baby. Nothing happened. No, you're serious. Nothing happened. <laughs> Oh, no, no, no, no, she, she, show you. You know, touch her, seduce eh, Show mommy. Show mommy, you, I even touch him. I, ah. I don't understand. Kò bí as in at all kò sí kankan tó Nothing happened. Please I need to go. Mi fẹ́ bínú. Please where is my bag? I need to go. Mo ní láti máa lọ sin sin sin sin sin. Sorry no. Jẹ́ ká máa lọ máa oh, kí ló bí mi. Má bínú náà. Ó oh, babe ṣó o ṣó pé. Khalid, Oh, ò Khalid, is she ìwé ni ẹ́ ha odidi ọmọ tó pọ́n yóyóyóyó tó bẹ́ yẹn ó sùn tì ẹ́ lẹ́gbẹ̀ẹ́ ó ò dẹ̀ fọwọ́ kọ́ títí sílẹ̀ fi mọ́. so ìwọ ló rán sí mi. ah Khalid nǹkan tó bá jọ òun la fi ń wéhùn àbí ìgbà tá a dẹ̀ rí kó ṣe kankan àárí kó gbẹ́ni kankan wálé àárí kó mẹ́ni kankan mi ò rọ́bìnrin kankan pẹ̀lú ẹ̀ rí ọkọ kan máa ń sọ títí títí títí àárín any changes. ah, ah! alábọ́rún dẹ̀ ń lọ ó ń lọ ó ń lọ ó dẹ̀ ń dẹ̀ wù mú ẹ lọ́rùn o sọ̀rọ̀ girlfriend kankan fún mi rí mi ò rí kankan rí ẹ àwa náà rèé a máa bọ́ ṣọ wájú ẹ a máa bọ́ ṣòkòtò a máa bọ́ tinú a máa bọ́ títa gbogbo ẹ oh, you won't move an inch Khalid what is going on what is wrong with you. sori tó bá jẹ wọ́ọ̀bù a máa daṣọ olúwẹ̀ i'm your childhood friend abi Khalid súnmọ́ mi ṣé àwọn kìíní yóò ṣiṣẹ́ mi. Ah, ah. Sinuade what is wrong with you get the fuck. Hey, Khalid wo ọ̀rẹ́ I'm your childhood friend. You go to wà one bag of money, go sọ fún mi. I will take you everywhere. Yeah, Abdulkaleed ṣe Chala, àlọ́ ẹ̀? Mo ní kí n sọ fún ẹni finally so next week ni mò ń bọ̀ Okay. Uh, Èkó. Màá tiẹ̀ fi yẹn rí girlfriend ẹ̀ tó ń gbé sápamọ́ fún mi látọjọ́ yẹn. Hmm? Brother Kamaldeen ṣé dandan ni kẹ́ ẹ rí girlfriend mi tẹ́ ẹ bá wà ní next week. of course dandan ni ah, ah. báwo ló ṣe máa sọ pé kò ń ṣe dandan ṣé ò fẹ́ serious ni kí ló ń ṣe ẹ́ irú ẹ̀ máa gbé obìnrin pamọ́ fún mi ẹ o ti travel lẹ́nìí ẹ o lọ sí Kaduna lọ́la. this time around mo fẹ́ rí you sí ìkàlẹ̀ o ń ṣọmọdé mọ́ o ti gbọ́ and you you have gotten everything it takes two to have a woman in your life. i mean o ní good looks o ní iṣẹ́ lọ́wọ́ ó wà hardworking ó wà focused so kí ẹ wàá máa sáfóbìnrin sáfóbìnrin tó bá rò pé ò serious sórí lóòótọ́ àwọn òbí wa ò láyé mọ́ ṣùgbọ́n ojúṣe wọn ní láìfẹ́ mi máa ṣe bó dẹ̀ máa ṣe dáadáa. you are too serious about this sir in fact ẹ ti ń sound exactly mọ́mí ṣe máa ń ṣe nígbà tí wọ́n wà nílé ayé. i am serious Khalid okay. okay ṣé ìyàwó àfẹ́sọ́nà mi ẹ fẹ́ rí tẹ bá ti wá ní next week right ẹ má wòrí ẹ máa rí ìyàwó àfẹ́sọ́nà ìyẹn ń kọ́ are you happy now? ó kú ẹ má ti lókun kankan tí màá bẹ yìí náà ẹ̀yin tẹ́ ẹ̀ ń dúró lé mi lọ́rùn sí pé ẹ̀yin fẹ́ rí ìyàwó àfẹ́sọ́nà tèmi o èmi ti ṣe gbá kan o èmi ti ṣàwo kan o mo ti dàgbà kan o láti ìgbà tí ìyàwó yín tí wọ́n ti ṣaláìsí ṣé kò tí ì tó kẹ́ ẹ wá ọmọbìnrin tó dáa míì bí ìyàwó yín tó máa máa ṣètọ́jú àwọn ọmọ yẹn. Uh, well ara nǹkan tí mo ṣe ń torí ẹ̀bọ̀ náà nìyẹn o ti understand èmi serious pẹ̀lú tèmi ìwọ ni wo serious so there's a a lady tí mo ti ń bá sọ̀rọ̀ látọjọ́ yìí but sincerely speaking ó dà pé ó ṣe bóyá mi ò serious ni so mo fẹ́ wá mójú ajé kò ní sọ kémi náà rí fúnra mi mọ̀ pé tí mo bá tún gbérú ẹ̀ lẹ́yìn tí mo tún gbé e lọ sọ́dọ̀ ẹ̀ ẹ̀hẹ́n á mọ̀ pé mo lẹ́bi mu lára so mo ń ṣe àkúdàáyà ẹ̀ mo dẹ̀ really fẹ́ fẹ́ òní you understand. Vili kẹ́ ẹ lọ́jọ́ rere sà. sir sir documents ẹ̀ lélẹ̀. sọ mo fẹ́ cross check ẹ ni kí n oh sir Oh, there's no problem.

but n tí wọ́n ń torí ẹ̀ ń bọ̀ gangan ni issue tí mo ní. ẹ kí ló sọ pé ó ṣẹlẹ̀. wọ́n láwọn fẹ́ rí àfẹ́sọ́nà mi táwọn bá ti dé ní next week and this time around he keeps saying it like repeatedly as in mo fẹ́ rí ni o mo fẹ́ nagging like me tí rí wọn in that in that in that face rí láyé mi. Mm. so mo tiẹ̀ wá wò I can't comprehend it mi mọ nǹkan tí mo fẹ́ ṣe lé lórí so mo wá wò ó pé ká tún ni mo lè bá a sọ tí ó lè tó tiẹ̀ tún lè ní idea tá a lè jọ share together lórí ẹ̀. Khalid Khalid kí ló ń ṣe wò gangan fún rẹ adenki ansa àwọn ṣe bí ipò ọmọ ẹni tó kú why can't you get a girl yourself like how difficult is it. I mean ṣé o lè toast obìnrin ni mo lè bẹ́ẹ̀ ask obìnrin out yẹn ò ń ṣe problem not even a single person since I've known you since we've been together what is going on. Eh? a tún gbé odidi ọmọ ọmọ tó fine tó lẹ̀ dáadáa a gbé wá sínú ilé ẹ a gbé sí góńgó mú ẹ báyìí mo gbé bọ̀nà fún ẹ báyìí you said no. no no no babe don't go there má lọ síbẹ̀ yẹn ara john tobi ọlọ ṣé o ní solution ni or i should try to bring one. you know you are my bestie and i don't hide anything from you n tí mo fẹ́ ká ṣe lélẹ̀ bá mi wá obìnrin kan kémi àti ojú stage play kó kàn bá mi act for that one week and I'm going to pay her very well. Khalid Malagun jìnnà now, you kí n problem. You know, èmi àti ẹ náà fẹ̀kàn tẹ́lẹ̀ wọ best of friends. A kàn máa so fun, kú ni pé a ti ń fẹ́ra wa. Ṣé òun wá èmi ni? Brọ́dà mi mẹ́ẹ̀ náà. Ẹ eh, nǹkan tó fi máa dùn sọ náà gangan nìyẹn. I mean, we're best of friends. It's just very appropriate pé I náà ló yẹ ká máa What do you think? Are you joking? You tún ti ń sọ gbọ́rọ̀ gbàbọ̀ mi lọ mi ṣe ṣe ọ̀rẹ́ lèmi àti ẹ̀ náà àti jọ dín nǹkan kan náà babe. You're saying acting, and I'm saying we can, you know, just do it together anyway. He won't accept that. He knows it already. Wọ́n ló kàn lọ ẹ̀rù bẹ́ẹ̀ o. In fact, mo sọ pé inú wọn máa dùn gan pé ah it's me and you <laughs> last last. Wọ́n máa pé alátijọ́ ah, ẹ̀ bóyá torí ẹ̀ gan ni àṣetètè you know come out. Babe, I want a new person. Okay. Ah, okay. Tó bá jẹ́ pé nǹkan tó fẹ́ nìyẹn yóò kì í ṣe problem. I know you can do that. Kò kì í ṣe problem. We'll get a girl. <laughs> really? Deal? Go away. You are the best. I know. I know. That's why I, I, I like you so much. I love, but I like you so <laughs> much. Stop all that. now eh <laughs> ju bó ṣe lérò lọ Oh, trust me, Abi. ṣorílẹ̀ tó ń wo lẹ́gbẹ̀ẹ́ mi yìí òun ni wọ́n ń pè ní atákéré iyọ̀dùn ah! ó bad gan ni. Ah, tinú àbọ̀rọ̀ mi lè sọ. bébí ọ̀rẹ́ la ń sọ. ẹ wọ́n ṣì ń dá ọtí. Ah! <laughs> ó yí ó tiẹ̀ mọ kankan. salamu aleykum. ṣẹ́rí ní kò fẹ́ yẹ kó dàbí pé mò ń gbẹnu ọ̀rẹ́ mi sọ̀rọ̀ ni àwọn Nollywood yẹn torí ọ̀rọ̀ wọn lé ní mi ò ṣe wọbẹ̀ ó yẹ kó mú mi gàlà ní báyìí pípa wàá máa ṣiṣẹ́ mo lè ṣe Genevieve mo lè ṣe Ìyálọ́lá Àdìjẹ mo lè ṣe ṣáájẹ mo lè ṣọdún ládé kí n ṣọkùnrin ni o mo lè ṣe Ibrahim Chata mo lè ṣe Fẹ́mi kò sí kò mi ìwọ ẹmídémọlá èmi gangan ni gbogbo àwọn pípù yẹn ìṣe tí mo lè má má ẹsà ibi tó lè dé mo lè double cast ara mi àsáré ṣe yànsìn máa ṣọmọdé létà mo mọṣẹ́ yẹn gan ni. ẹyẹ kò sọ bí tẹ fẹ́ jẹ́ kí n lọ gangan. àtọ àyè. ẹ tí wọ́n mọ̀ nǹkan audition tó máa ń ṣe yẹn ni o. wàhálà tó máa ń wà bẹ́ẹ̀ ni ò jẹ́ kí n tẹ̀síwájú lórí ẹ̀ because ìgbà yẹn tá a bá lọ òun máa pa wá títí títí ni mo ṣe wò pé ẹ fi Nollywood lẹ̀ fáwọn tó ní ṣùgbọ́n pé kí n wá play ẹ̀ fún yín àìlèwọ́ ọbẹ̀ yẹn máa fi kúnra ẹ̀ act tí máa gba Grammy ẹ sà ẹ̀yin fúnra yín lè máa fún mi láwọ̀ rẹ̀ inú máa bí ibi tó ti máa act ẹ̀ dé ni mo mọ̀ ṣẹ́ yìí ni ah, ah. ẹ̀yin ẹ̀kan sọ nǹkan tẹ fẹ́ tẹ gbogbo kan láti fẹ́ báyìí ó lọ ní. ṣé o ti máa ń ṣe tẹ́lẹ̀ ni. Ah, <laughs> nítorí irú wa yìí lọ́lọ́ ṣe dárò yìí àwa kọ́kọ́ máa múnú yín dùn ká máa pa yín lẹ́rìn ayọ̀ ni alhamdulilah. tinú adé nǹkan tó tún wá dàbí ẹ mi mọ̀ bóyá o lè bá mi bá wọn sọ mode of dressing wọ̀nyí mọ̀ pé ilé ẹlẹ́sìn Islam làwa ti wà oh. kò dẹ̀ sí bẹ́gbọ́n mi ṣe máa rí this kind of àwọ̀ pé ká ṣé wọ́n lè. Ah, ẹ má sọ̀rọ̀ jù mo ti understand ẹ sà mood of dressing mi fẹ́ kí n work on it ẹ̀yin ẹ̀kan sọ bẹ́ẹ̀ bá ṣe fẹ́. tó bá jẹ́ pé jẹ̀rì bàbá lè fẹ́ jẹ́ kí n máa ṣe àwọn tèmi ní ọ̀nà jíjìn tó yẹ pé gbogbo ẹ̀ máa cover ẹ̀mí ẹ̀yin ẹ̀kan sọ fún mi. tó bá jẹ́ fẹ́ kí n máa ọ̀rá ṣe partially máa ṣe salamu alaykum alaykum salam salamu alaykum astagafurula astagafurula gbogbo ìtẹ́ bá fẹ́ kí n ṣe èmi mọ̀ ṣe. orú tó bá dé sí tó bá fẹ́ kí n kí wọn jù bí amọ̀ mo ṣàbọ̀ that, that's cool. Yeah. That means we are good to go, uh, right? Uh, very good to go. Oh, ní problem rara. Yeah. mo bá wá mind, wọ́n á ní láti two days or three days. Màá fi àwọn kọ̀ọ̀kan hàn wọ́n láyìíká. Ara wọn á ti mọ́lé. O oh, pé get familiar be. You get. Ọ̀nkò ah, ẹ kò fẹ́ ṣe mi Eh fẹ́ sọ̀rọ̀ eh, ẹ ṣíwájú ẹlẹ́dẹ̀ẹ́pẹ̀ẹ́dẹ̀. O mọ wọnú ṣàkàlẹ̀ jù má sọ̀rọ̀ jù <laughs> two or three days yẹn mo ti dìyàwó nìyẹn o ah, ah. èmi tẹ̀ ń wo two hours máa mu landlord association máa mọ ẹni tó jẹ́ president. bẹ́ẹ̀ ni mo sọ fún yín ẹni tó jẹ́ ọ̀gá àwọn landlord association ládùúgbò máa mọ orú yẹ̀pẹ̀ tó fi ṣe foundation lóyè máa mọ ọ̀yìn máa mú oúnjẹ tẹ láìkì ní two hours ni o máa mú omi tẹ máa mú. tẹ́yìn bá kàn ti ní bọ́ksà àti polo wọn lè má lọ lé lọ káṣọ wa. ọ kàbà mo fẹ́ wo ibi tí kàbà kọjú sí nínú ilé yìí ni ó. Ah. báyìí ni ọ̀rẹ́ mi á ti pọ̀ sẹ́ ọlọ́run <laughs> ó ti ń tọ́jú nìyẹn. èmi ń sọ fún ẹ kàlẹ́ ìṣòro lè tí mo gbé wá ẹ total package ni ah. hundred percent ọ̀rẹ́ mi bí a kò fún ní tip of the iceberg. pèpè kì í sáré wọ ah, ah, jẹ́ kó mọ̀ mm-hmm. jẹ́ kó mọ̀. kò sí wàhálà ọ̀rọ̀ tí ẹnkú bá wà lórí ìjókòó tí mo fẹ́ jẹ́ kó yé wọn pé aya rere lọ́ọ̀dì ọkọ àti pé aya mùsùlùmí ni mí ọ̀rọ̀ tẹ bá jókòó má kọ́ ṣe báyìí ni alájí ẹ máa jẹun ẹ máa jẹun ẹ máa jẹun bó tiẹ̀ jẹ kárọ̀tì ẹ máa fi róòlù ah. mò ń bẹ̀ yín kẹ́ jẹun ni kò ṣe tán. àǹtí <laughs> mi yẹn ọmọ mi dá tì múlẹ̀. Ah. ó dẹ̀ ṣọ́ọ̀pù ò jẹun nǹkan tó bá fẹ́ ni kò sọ fún mi o ṣé mo pé ilé ti di tèmi báyìí i make you comfortable. ní kíni ah. <laughs> ó dẹ̀ ti fẹ́ sọ di tòótọ́ mọ́ra ẹ ẹ ṣe ìwọ ìyàwó fake ló yẹ kó máa sọ fún mi pé kí n fìlà tó mi ní àbẹ́mi mo máa sọ fún ẹ bẹ́ẹ̀. owó ọ̀rẹ́ jẹ́ kó ń bẹ yẹn nu ọ̀rọ̀ ti fẹ́ bẹ́yìn yọ mo realize pé bọ̀bọ̀ yẹn ò bad he's so cute ó tún wá mọ àdúrà gbà then ó mọ bó ṣe ń kẹ́ obìnrin and it's very fun to be. iná ọ̀rẹ́ mi ní sùúrù ṣó toast ẹ̀ ni. kò toast mi bọ̀ mo ń rí lójú ẹ̀ kó like mi. ah. mi náà dẹ̀ ti ń dá padà fún. ẹ̀ẹ́. Eh? Ah, but wọn náà ti cheap gan-an ah, wọn náà mi mọ̀ pé cheap tó báyìí tẹ́lẹ̀. Ah, wo mo cheap o. no eléyìí cheap pé pure water eléyìí pátápátá ni eh. ọlọ́run o cheap mi mọ̀ pé cheap tó báyìí o. ó dé ń sọ̀rọ̀ báyìí gbogbo àwọn babaláyé ṣìfò oníṣìfò tó ń gbéyàn kiri náà kì í ṣe pé èèyàn ń ṣe cheap cheap cheap fún wọn ni mo wá wò pé mo rọ́kùnrin tó wà òkè single guy tóun náà dẹ̀ tó níṣẹ́ gidi lọ́wọ́ tó dẹ̀ mọ Ọlọ́run tó ń pray tó ń ṣèkẹ́ mi wọ́n ah, jẹ́ kí n jẹ́ kí n lọ. nù nù nù ní sùúrù ah, wọ́n nù farabalẹ̀ náà sórí nǹkan tó gbé wá eré ni gbére yẹn náà gbé lọ bẹ́ẹ̀ ah máa ṣe bíi pure water kí ló ń ṣiyẹ. ṣé bẹ́ẹ̀ mi mo cheap ṣé bẹ́ẹ̀ mi lọ́ọ́ máa bú pé yọ ẹ̀ cheap alo ó jẹ́ cheap síbi. Honestly, money for Kumbalembe. I like him. Ah. I like him. So for here, your mind touch ground. Ah, it touch him. Oh, dẹ̀ mọ̀ pé èmi náà dẹ̀rẹ̀. Mo had to get me. You know I'm a lover girl. Mm -hmm. Why now? Why you just like this? Show like it begin. No, èmi rò pé wọn àgbà ìgbéjà wa pé pretend yẹ wa kàn pretend lọ wa lè ṣeré lọ bẹ́ẹ̀. wa long, long ńjẹ believing. Even though tí ó bá dé nífẹ̀ẹ́, whatever it is, I want to give it a try. kúlé o ṣàlàfíà la bá yín o ẹ kú mi sà ẹ pẹ̀lẹ́ ah, o ṣe o ṣe o ṣe ah, ó ga o káàlìdẹ máa gbé gbé tẹ̀lé mi káàlìdẹ ah, àbá òní ní tèsì gẹ alùpẹ́ fi jọ <laughs> Ọlọ́run ṣeun alihamudulilayi. aleykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. ah wo irin ni ẹ ah ẹ wọlé kẹ wá lọ ṣáwà. ṣáwà kẹ irọ́ irọ́ mi ìwọlé wo fi báàgì mi lẹ̀ filẹ̀ filẹ̀ filẹ̀ kí ló ṣẹlẹ̀. ìyàwó ẹ ní kọ́kọ́ bá mi pè. ẹ tí ẹ ṣe máa wọlé náà. irọ́ first business mi ni ẹ ń dì báyìí ṣùgbọ́n kọ́kọ́ bá mi pè ìyàwó ẹ kí n bá ṣe tán kí n Wow. Ah, ah. Kí ló ṣẹlẹ̀? Ẹ rọra sà. Ẹ̀zùn wọnú ọlá. Sá. Àfẹ́sọ́nà mi. Khalid, ẹ̀gbọ́n mi. Khalid, eh, ọmọ tí mo torí ẹ̀ wá láti Àbújá tí mo sọ pé mo fẹ́ fẹ́ mo fẹ́ fi ṣe surprise fún ẹ tí mo ní máa mú ẹ lọ sọ́dọ̀ ẹ ó nìyí òun ni ìyàwó àfẹ́sọ́nà mi tẹ́ fẹ́ wá rí i. La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. pé láti ìgbà tó ti mọ̀ mí tó ti lè gbọ́njú pò mọ̀ mí láti ìgbà tá a ti kiri tí tá a fi dé ipò tá a wà yìí mi ì tọrọ nǹkan kan lọ́wọ́ ẹ̀ wọ́n á fi nǹkan méjèèjì tí mo dárúkọ yẹn mo fi bẹ́ẹ̀ mo fi ìyá wa ìyá tá gbanú ẹ̀ jáde tá a ọmọ ẹ̀ mo wá fi bẹ́ẹ̀ yọ̀ǹda ọmọ yẹn fún mi mo fẹ́ fẹ́ ni. ló ṣe lọ work láàrin mi pẹ̀lú ẹ̀ ni kò ń ṣàpò tí fẹ́ sílé sí listen Khalid mo sọ fún ẹ o mọ̀ nípa ìyàwó mi tó ṣaláìsí ó dẹ̀ mọ̀ pé látìgbà yẹn títí di sìn ìwọ náà wà nínú àwọn tó sọ pé kí n lọ wáyàwó kí n lọ wáyàwó mo dẹ̀ sọ fún pé mi ò rẹ́ nìkankan tí mo nífẹ̀ẹ́ ni. gbogbo àwọn obìnrin tí mo ń pàdé ń ṣe lọ́kàn dàbí bí ìdọ̀tí lójú mi ọmọbìnrin ni mo kọ́kọ́ pàdé tí mo nífẹ̀ẹ́ mo fẹ́ fẹ́ ni mi ò bá ṣeré tí ó yọ̀ǹda ẹ̀ fún mi ẹ̀yin kan náà lè sọ fún mi náà wípé dandan kì í múyàwó wálé. I know. It's the only person I love. No, má ṣe bẹ́ẹ̀ má jẹ́ kó jẹ́ ntẹ́mi lọ. Ìwọ love o lè wẹ́lọ̀ mi Khalid. Ah. You can step out and look for someone. You are younger. Khalid Joe mi lè gba nǹkan tí lọ́wọ́ èèyàn dọ́mọ ìbúrò mo nífẹ̀ẹ́ mo fẹ́ fẹ́ ni mi ìbá ṣeré ìwọ sì máa bọ́ síta ó sì máa rí yan ó sì máa wóbìnrin fílẹ̀ fẹ́ mi. bẹ́ẹ̀ ṣe sí ni. Khalid I love her so much. You love her so much than you love me. Khalid. No. Yes. No. Khalid. No. Show me the back, kan lọ́wọ́ ẹ̀ Khalid. like that. so like how how tell me Khalid. I can't do it sir I can't. Thank you. Khalid èmi ti fẹ́ máa lọ sọ́dọ̀ wa mo ń lọlé. ìwọ náà má tún ṣe ilé fún mi náà ọ̀nàlá ó ní nǹkan tó mọ̀ tí màá jẹ́ kó yé ẹ ni ọ̀nàlá láti ọjọ́ tí mo ti fojú kẹ́yìn nífẹ̀ẹ́ ti ń pa mí bí ọtí ọ̀nàlá mo nífẹ̀ẹ́ tọkàntọkàn and this love is not ordinary please i love you so much don't leave me. jẹ́ kí n máa bá tèmi lọ. Eh, mi ò lè da àárín ọmọ ìyá méjì rò ọlọ́run á ṣe tèmi bẹ́ẹ̀ jọjẹ́ máa bá tèmi lọ. lóòótọ́ uncle wọ́n ask me out But ti mi ò ever sọ fún wọn pé mo máa fẹ́ wọn mi ò sọ fún wọn pé mo ti gbọ́ débi tí mo máa gbà. but you know what even if you want me o máa kọ́kọ́ lọ settle pẹ̀lú ẹ̀gbọ́n ẹ̀ náà mi ní jẹ́ ìyàwó dalérú dalérú jọ nítorí ọlọ́run just allow me okay please please. <sighs> I love you so much. Sometimes. I love you so much. See, sort it out, please. I want you to leave me. Manu. Oh, God. máa sí o ṣé bí ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò ni o dùgbẹ́dùgbẹ́ ń fi lókè rorò kò sẹ́ni tó mọ ibi tó máa sí o mo ti kan lu omi ìfẹ́ o ó má ṣe gbé mi lọ. Could this ever be the bye bye? Abẹ́ẹ̀rí bójú mi ti ń ṣe bye bye. Wọ́n ń wọlá, àyè bínú wọlá ni o wọ́n fẹ́ dípò sàálà àti ya. ẹ wo mi bí mo ṣe ń ké ké ké ké Khalida we give it all it takes to win my baby. this one no be play play. èyí kì í ṣe ṣeré ṣeré. I will never be loved like this. I gbẹ ń mì lókè róró ta ló mọ ibi tó máa rí sí o ṣebí ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò ni ó dùgbẹ̀dùgbẹ̀ ń fi lókè róró kò sẹ́ni tó mọ ibi tó máa rí sí o mo ti kan lu omi ìfẹ́ o kó má ṣe gbé mi lọ wọnú ọ̀la. àánú ọlá má ṣe fi mi sílẹ̀ lọ àánú baby don't go àánú ọlá má ṣe fi mi sílẹ̀ lọ dùgbẹ̀dùgbẹ̀ ń mì lókè róró ta ló mọ ibi tó máa rí sí o ṣebí ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò ni ó dùgbẹ̀dùgbẹ̀ ń sẹ́ni tó mọ ibi tó máa ré sí o mo ti kàn lù omi ìfẹ́ o ó má ṣe gbé mi lọ. Could this ever be the bye bye? Abẹ́rẹ́ bójú mi ti ń ṣe bye bye. Wọ́n ń wọlá ayé mi ń wọlá. Mo kàlí ìjọ kí ló wá di báyìí? Kí ló ṣẹlẹ̀ tó tó yìí náà? Tìmọ̀dé ọ̀run ọlá ò gbé ikọ́ mi láti ọjọ́ tó ti kúrò níbi kò gbé ikọ́ mi mi gbọ́ ohun ẹ̀ wọ́n pè every time kò gbé fún mi látọjọ́ tó ti gbẹ́sẹ̀ kúrò nínú ilé yìí ò ti pí ikọ̀ mi mọ́ ah, kò lè yí ẹ tinú adé kò lè yí ẹ mo nífẹ̀ẹ́ ọmọ yẹn gan ni ìwọ náà wà àti ọjọ́ tẹ ti sọ wípé kí n lọ wá obìnrin wá kí n lọ ṣe gbá kan kí n lọ ṣàwo kan kí ní báyìí ni mí ẹ̀ẹ́n mi lè ṣe mi lè ṣe kiri mo tún wá jàjà rí kan tí mo fi lè sọ fún ẹ pé mo love èèyàn ṣé mo sọ bẹ́ẹ̀ fún ẹ rí ni. ìgbà tó dẹ̀ ti wá sọ wípé òun ò ṣe mọ́. kí ni mo fẹ́ ṣe sí ambulance ta sí ọmọ tó ń sọ yìí gan-an ṣe béèrè ni àbò ti gbàgbé ni kó sáré wá kó act torí ẹ̀gbọ́n tó ń bọ̀ pé kàdé sáré ṣe ka package ẹ̀ fún wọn o. ìgbà tó dẹ̀ débí ń sìn yìí o dẹ̀ ti sọ eré o ti sọ́dọ̀ tọ́ ó dẹ̀ ti ṣeré tiẹ̀ ó ti lọ nìyẹn òun kà ni ó dẹ̀ ti lọ nìyẹn dẹ̀ fílẹ̀. àtẹ̀sọ ah, ah, ah, bẹ́ẹ̀ náà àjọmọ̀ tó dáa ó ń ṣọmọ gidi náà. Tinúadé ọ̀tọ̀ ni bẹ́yìn èèyàn ṣe ń wò ọ̀tọ̀ ni bí Ọlọ́run ṣe ń wò dáhùn sáà tí mo ṣe sọ pé kò lè yé e. Hmm. bẹ́ẹ̀ ni kò wá sí nǹkan tẹ́mi fẹ́ ṣe sí báyìí bóyá kó padà lọ bọ́ lọ́hùn sí different perspective tọ́lọ́run náà ní different perspective lọ bọ́ kó o bá sọ àbí kí ló fẹ́ kí n ṣe adé ń kí ansa olóòmọ ẹni tó kú mi ò mọ bí nǹkan tó máa ṣe mọ́ báyẹn o mi ò mọ o. wọnú ọ̀la baby don't go. bíkọ́n kò ṣe wọnú ọ̀la má ṣe fi mi sílẹ̀ lọ. wọnú ọ̀la baby don't go. ọmọ tá à ń sọ yìí bí ọmọ ló ṣe jẹ́ sí ẹ tọ́bájọ́ kò tó nǹkan tó máa bá dùn nǹkan obìnrin lásán lásán ká máa fọmọ ilé fún kó máa mú lọ. no you are totally wrong. wrong tó bá jẹ́ wípé bí ọmọ ni kàmá ṣe jẹ́ sẹ́mi tòótọ́ then ọmọ àlè ni tó bá ń bẹ̀ mí du obìnrin nǹkan tó wù mí kò yẹ kó wù so kò filẹ̀. no na o kò lè filẹ̀ ìwọ lè gbọ́n ẹ̀ ìwọ ni bàbá ẹ̀ lókè ẹ̀ ìwọ ló gbé ọmọ yìí láti kékeré ìyá ìwọ ni ìyá ìwọ ni bàbá fún so tí nǹkan bẹ́ẹ̀ yẹn bá ṣẹlẹ̀ wà filẹ̀ ìwọ ni mo ṣe máa filẹ̀ fún un. Ah, kí ló ń sọ náà ṣé tèmi àti kàmá àtàbájọ ń jẹran nínú àwo ṣé òun ló máa ṣíwájú mi mẹ́ran ni àbẹ́mi ni máa mẹ́ran kù. tó bá pé tẹ́lẹ̀ ràn ni ìwọ ló máa ṣáájú ẹ̀. àṣọ. but this time around ìwọ ló bá obìnrin yẹn lọ́dọ̀ ẹ̀. ooo oh, yóò mọ tí mo rí làbújá tí mo wá sọ fún pé mò ń bọ̀ lẹ́kọ̀ọ́ màá wá fi ọmọ hẹ́ o tó wọ́n lọ gbẹ̀yìn tó pé tó mú sọ́dọ̀ so what are you now saying. ṣé ṣé èmi èmi òun ló ṣíwájú mi rí àbẹ́mi ni mo ṣíwájú mi. ní sùúrù ní sùúrù jẹ́ ká yanjú ọ̀rọ̀ yìí lẹ́sẹẹsẹ. no. now ìwọ rí ọmọ làbújá òun rí lẹ́kọ̀ọ́ bẹ̀tìgbà tí ẹjọ́ máa rọ́mọ papọ̀ ìwọ rí lọ́dọ̀ ẹ̀ ó bá a lọ́dọ̀ ẹ̀ kì í ṣe pé òun ló wáá bá a lọ́dọ̀ ẹ̀ làbújá àbẹ ṣé o mú ọmọ yẹn o mú dọ́dọ̀ ẹ̀ lẹ́kọ̀ọ́. mi ní ọ̀rọ̀ ọ̀rọ̀ fi gbogbo ìyẹn lẹ̀ tó bá àgbọ̀ ọ̀bọ̀ bó ṣe máa dá sọ̀rọ̀ wọn má palẹ̀ ẹnu yọ ajá mi lórí ẹ̀ straight away yẹ́ já mi lórí ẹ̀ tó wọ́n pé khalid wá bá ẹ ó ti bẹ̀ ẹ́ ó ti dọ̀bálẹ̀ ẹ̀ ó ti forí ṣíríṣírí kọ́ bẹ̀ ẹ́ ó dẹ̀ sọ pé òun á bá mi wàá convince lọ́rùn pé máa gbọ́rọ̀ sẹ́ lẹ́nu. ọ̀rẹ́ mo fi ọlọ́run búra mi ò ní gbọ́ eléètò eléètò báwa mi ò ní gbọ́ i love the girl in question òun ni kò fi sílẹ̀ fún mi kó òun kó òun gbábọ̀ mi lọ. wàá gbàgbára lẹ kò lè fi sílẹ̀. ìwọ ni kò gbàgbára lẹ. kò lè fi sílẹ̀ fún mi. wọ́n kí ló nígbà kò lè fi sílẹ̀. wọ́n ṣọ́ra ṣọ́ra má jẹ́ kí n wojú ẹ o. Ah. màá wọ́n kẹ́ẹ̀tọ̀ yìí màá wọ́n o fẹ́ bẹ́ẹ̀ nìkan jà fọwọ́ gún gbogbo lé mú ni. tí kì mú gbogbo lé bá ní fọ́fọ́fọ́ lórí ọ̀rọ̀ tó wà lẹ̀. lórí ọ̀rọ̀ àbúrò ẹ. bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. ṣe ju méjì yẹn lọ ni. ọgbà ju méjì lọ orí tiẹ̀ ní òpè. ẹ̀sìn nítorí obìnrin báyìí wà máa ta ló fẹ́ bá ẹ gbọ́ gbogbo nǹkan tó ń sọ. o ti kọjá ọ̀rọ̀ torí obìnrin. ìtumọ̀ ni wípé nǹkan tí ó wù èmi kò yẹ kó wù òun. ló kọ́kọ́ wù òun ló kọ́kọ́ rí ọ̀dọ́ ló ti bá. kò ní gbójú kúrò ti mú ẹ. kò ní gbójú kúrò fún ẹ ah. ló sọ fún mi kó o ba lọ́dọ̀ ẹ. àjẹpá ayé ojú ẹ lọ bàjẹ́ nìyẹn ìwọ ló fly lọ èkó wọn oh ló bá nílé ẹ lẹkọọ kó o kì í ṣàbújá ló ti wá bá a sórí pẹ̀lú ẹni ọmọ tẹmí rí lábújá ṣó mọ ní sórí pẹ̀lú ẹni kí ló ń sọ náà sórí pẹ̀lú ẹni orí pẹ̀lú sọfẹ náà mi ni kí ni wọ́n sọ ṣé wọ́n lọ fẹ́ náà mi ni kí ló ń bá ti ṣe náà irú lẹ́nu bàbá bàbá mi sọ bá yọ máa sọ ló ń ṣe ọ̀rọ̀ rẹ̀. kí n múyàwó wálé kí n múyàwó wálé o ti dàgbà o ti tó má rì o ti tó máa bímọ àwa rí kan jàjàjà rí kan ẹ tún wá ń dúràgẹ̀ mọ́ mi lọ́wọ́ irú ẹ̀gbọ́n wo nìyẹn. Nduka lead. Ó dẹ̀ ní sùúrù náà. Sori, àìfẹ́lẹ́ kíbòsí, òun láìfẹ́lẹ́ jó o. Eh? mo understand bó ṣe feel but mi kàn feel pé ṣùgbọ́n ìgbà tí ẹ̀gbọ́n wa yẹn àwọn náà ń wà pissed ni ìwọ ni mo máa gbéra ẹ̀ ń sìn wà ló bá wọn lábújá yes wà ló bá wọn wà dé ṣàlàyé bó ṣe ń feel fún wọn tó bá ti ṣàlàyé fún wọn mo ṣọ́ pé àwọn náà máa understand ó kọ́ ọmọ ìyá ò gbọ́dọ̀ tọwọ́ yín jà náà ó tẹ ṣọ́ọ̀kù máa trust me with this it will work. ó gbọ́ tó bá dọ̀bálẹ̀ kan mẹ́rin Oh, ò fẹ́ fi ṣẹ́ dọ̀bálẹ̀ left mi khalid ṣé o ti dé lẹ́mù come máa fi ṣẹ́ dọ̀bálẹ̀ fún me. jáde kó lulẹ̀ má bẹ̀ mí mọ́ get out. a ẹ̀gbọ́n mi ẹ gbé agbára sílẹ̀ náà. kí ló ṣẹlẹ̀ gbọ̀ngàn kí ló ṣẹlẹ̀ lórí àwọn She must stop fẹ́ sọ̀rọ̀ yín lọ́wọ́ mi lọ́wọ́ Can it? yes kí ló dé.

that we see in the light. سبحانه الله وفي السماوات وما في الأرض مزل الذي يسفع عنده ولا بإذنه يعلم ما بين أيديه وما ألف ولا يأتون بشيء من إلا إلا بما شاء وأشياء كل شيء السماوات والأرض ولا يرد يفتهم من ọ̀rọ̀ ayé yìí kàyà àgbà kámú. olórí ọ̀fẹ́ lọ bá wa olórí ọ̀fẹ́ nìyá rọ́bì o olórí ọ̀fẹ́ lọ mi láyé ràmọ́ ni o àràmọ́ ibi bóyá Bísí mi láyé ràmọ́ ni àràmọ́ ibi o Bísí mi láyé ràmọ́ ni o àràmọ́ ibi. Khalid Khalid jáde kó nu lẹ́nu Khalid má jẹ́ kí n ṣí bí o má jẹ́ kí èṣù lọ mi Khalid kúrò ní inú lẹ́nu. ẹ̀gbọ́n mi Kamaldeen Akanbi mi sọ pé mi jáde kúrò nínú ilé yìí ṣùgbọ́n kí n tó jáde kúrò nínú ilé yìí ẹ gbọ́ nǹkan tó wà lẹ́nu mi tí mo fẹ́ sọ ẹ dára sí mi lọ́nà tó ẹ kì í ṣe ẹni tó yẹ kí n máa bá du obìnrin láyéláyé ṣùgbọ́n nǹkan tó wà ní abẹ́ ọ̀rọ̀ wọnú ọ̀la ẹ̀ ó kọjá òye mi I can't explain it ó ní nǹkan tí mọ́mì bá mi sọ nígbà tó wọ́n wà láyé tí kò hàn sí tí wọ́n dẹ̀ ní mi gbọ́dọ̀ jẹ́ kó hàn sẹ́dọ̀ ọlọ́run kankan. abdulkalid alájà. mo tún pè ẹ́ bí mo ṣe máa ń pè ẹ́ lórí ìkìlọ̀ tí ti máa ń kìlọ̀ fún ẹ látijọ́ ìwà pé kí ni pé kó sọ́ra fún obìnrin gidigidi Khalid gbogbo ìgbà ni máa ń sọ fún ẹ pé ìgbé ayé rẹ kò gba ìgbé ayé kó máa kó obìnrin lọ́tún kó máa kó obìnrin lọ́sì kó máa kó dúdú kó máa kó pupa torí pé ògo ayé rẹ ògo tó fẹ̀ ni ògo tó tóbi ni ṣùgbọ́n tó bá ti ní bẹ̀rẹ̀ sí ní fẹ́ ilé tó ń fẹ́ dúdú tó ń fẹ́ pupa tó ń fáyìnrín ah Abdulkalid ó léwu ó léwu èmi ni mo wá bí ẹ èmi ò ní rí nǹkan tó máa jẹ́ ìṣòro fún ẹ kí n wá ní nǹkan yẹn kí n máa wòran kò ṣeé ṣe fún mi o Khalid o gbọ́dọ̀ jìnnà sí gbogbo tó ń jẹ́ ìran obìnrin sórí tó o bá jìnnà sí ìwọ náà ó rí i pé ògùn ayé rẹ yóò buyọ tí gbogbo ayé ó sì rí ọ ìyàwó tiẹ̀ ń bọ̀ ó ń bọ̀. alájà mi ò jẹ́ gbàgbé láyé mi gbọ́dọ̀ gbàgbé irú ìkìlọ̀ yẹn láéláé. Mm, tó o bá wá gbàgbé tó o bá rántí tó o bá ti rántí báyìí máa rántí pé màmá mi mà sọ pé ògo ayé mi tóbi mi ò máa gbọ́dọ̀ ṣe gbà mi ò máa gbọ́dọ̀ ṣàwo èmi náà mọ̀ oríṣiríṣi obìnrin ó máa wẹ̀ wá ṣùgbọ́n wọ́n ń wẹ̀ wá ṣeré ni o kò síyàwó ẹnu wọn o ìgbà síyàwó ẹ̀ bá máa dé ìwọ gá mọ̀ pé ìyàwó mi dé. alájà. ò ń gbọ́ ẹ̀ ẹ pẹ́ fún mi lágbára lọ́wọ́ lọ. àmì ìdùnnà rẹ. nǹkan kan tó máa ń dàbí ìṣòro fún mi nínú ọ̀rọ̀ tó wà lẹ́yìn wípé tí ìyàwó mi yìí bá dé báwo ni mo ṣe fẹ́ mọ̀ pé òun ni ìyàwó mi nítorí pé ìṣọwọ́ tí àwọn obìnrin ṣe ń bú mi ó kọjá òye mi wọ́n ti ń bú mi alájà wọ́n ti ń pè mí lórúkọ tí mi jẹ́ àwọn mi àwo mi sùsùn wà pè mí lókòbó àwọn míì àwò mi sùnsùn wọn àpò mi lágàn ó ti sú mi alájà. Khaled ẹlẹ́ni ló rán ẹnu iṣẹ́ ọ̀rọ̀ ayé ẹ̀mí ló kọ́kọ́ kàn kó tó kẹ́nikẹ́ni jẹ́ kán pè é lókòwò jẹ́ kán ló lè ṣe jẹ́ kán gbogbo tó bá wọ̀ ní kó sọ wómi àwọn tó ń sọ bẹ́ẹ̀ wọ́n ti rí ògo ẹni abanilógo jẹ́ ni ó sì kọ́kọ́ fògo búyàn ògo ẹ̀ ò ní bàjẹ́ ògo rẹ̀ máa búyọ tí gbogbo ayé máa rí ẹni àní ìgbésí ayé rẹ̀ ò faramọ́ fẹ́ẹ́lẹ̀ fẹ́ẹ́lẹ̀ fẹ́ẹ́lẹ̀ kó o lè ráyè ẹ lónìí ṣé o rí ìyàwó tiẹ̀ gangan Khalid tó bá dé tó bá dé wọn ò ní sọ fún ẹ kó tó mọ̀ pé ìyàwó ẹ lélẹ̀ ẹ̀mí á sọ fún ẹ pé ìyàwó mi lélẹ̀ obìnrin náà pàápàá fúnra yóò sì mọ ọkọ tòun lélẹ̀ láti tó máa jẹ́ pé ẹni tí wọ́n yàn látọ̀run ti ẹ nìyẹn. ẹ Khalid èyí tí mo wá fẹ́ sọ fún ẹ ni pé ọ̀rọ̀ tèmi pẹ̀lú ẹ̀jọ̀ sọ yìí etí mẹ́ta ò gbọ́dọ̀ gbọ́ lẹ́yìn ẹnu mi tó ti sọ yìí àti etí ẹ̀ tó ti gbọ́ yìí ò gbọ́dọ̀ sọ fún ẹ̀dá àlàyé kan títí tó fi níyàwó o gbọ́ àbó gbọ́ o gbọ́ àbó gbọ́ o ti gbọ́ àbó gbọ́ tí mo sọ fún ẹ. ìyẹn nìkan tún wá kọ́ sà ìyẹn nìkan tún kọ́ o lẹ́yìn ìgbà yẹn ni mo tún wá gbọ́. ẹ kú tọ́jú wa ní gbogbo ìgbà ọmọ mi ì rí òun ló ní òun rí nǹkan tó ń fẹ́ sọ fún un. dádì wọnú ọlá níyàwó yín. الله أكبر الله أكبر لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ديني يا sá tó fi dàbí ẹni pé mò ń gbọ́ yín lẹ́nu mi Khalid ẹ̀gbọ́n mi ṣé ìdí ṣìkò tó fi wò wá tó ń wo àbídì títàn òtítàn tó bá jẹ́ wípé òtítàn jáde kó nínú ilé mi. jáde kó nínú ilé mi Khalid. Khalid. tí wàá padà agree for ride. oh i'm so happy for you guys oh my god. I have a wedding to plan, yeah? So kí ni hashtag wa máa jẹ́ It's going to be on Walker. Walker, Walker 2023! Yeah. Okay guys, I'm coming. Ẹ jẹ́ kí oh, my bestie. Yes baby, congratulations. for you. oh my god, love birds. I'm so happy for you guys. <laughs> Wanu darling. <laughs> Wanu here, here, here, oh, here. you. Oh, oh Khalid. Okay, so um, we're cheering to long life, prosperity Ooh. to a happy marriage. Pẹ̀lú ọmọ tó pọ̀ Cheers to that. Amina ya Allah. love you. Oh my ah, God. Ah, my life is back. Tinuade, what is all this? Kí ni? Shut your mouth. Torí tiẹ̀ kọ́ ni mo ṣe wá síbi ah. Khalid, you Ìwọ Khalid. She, ah. we wouldn't know too, wouldn't wo àbí wòyàn ni ò tó wòyàn ṣé èmi àti ẹta ti jọ ń bára wa bọ̀ láti kékeré tájọ ń ṣe wọléwọ̀de tájọ ọjọ́ rẹ̀ tímọ́tímọ́ a tún dàgbà tán ṣé ìwọ ti ẹ̀ rí ọkùnrin kankan pẹ̀lú mi tààràtààrà àbí ṣé torí wọ kíní burúkú yìí òun kọ́ ni gbogbo wọn ṣe ń serve mi ní breakfast tó ń já mi jù sílẹ̀ ni a máa jáde wọ́n wà pẹ̀lú mi wọ́n all over me àwọn yẹn máa rò pé mo ti ní boyfriend àfojúsọ afẹnusọ àfi gbogbo ara sọ fún ẹ ò wá ṣe bí pojú ẹ fọ àbí. owó náà bá ti gbọ́ sí lẹ́nu ńgbà tó bẹ́ẹ̀ sọ i'm not involved kò ní. wọnú wọnú wọnú please wá mú ọ̀rẹ́ mi wá àbí pé ṣeréṣeré ìwọ náà ló ní ọ̀nkú ń bọ̀ o tí mo tiẹ̀ sọ pé jẹ́ ká tún jọ ṣe o wọ́n á tiẹ̀ mọ̀ pé èmi tí mo jọ́rẹ́ o òun náà la fẹ́ fẹ́ra wa o gẹ́gẹ́ ṣe gẹ́gẹ́ ó ní rárá ó kọjálẹ̀ níwọ̀n kí ni burúkú yìí o wá ní kí mi mú actor wá fún ẹ àbí èmi wá mọ́rẹ̀ mi wá pé kó wá bẹ́ẹ̀ ṣeré kí wá sọ́dọ̀ tán ìwọ wá ní ọrùn ṣu òun làpàrọ̀ tí ẹ fẹ́ kó sí àbí èmi ní kí wá bẹ́ẹ̀ ni tele. pé bóyá kí ti bá ti express ara mi fún ẹ o bóyá wà á ti ẹ̀wọ̀ ọ̀dọ̀ mi pé bóyá tó bá ti ẹ̀ gbọ́ tó o bá dẹ́ gbọ́ náà tinú mi wà tí mo bá ṣe fún ẹ ah. ṣùgbọ́n right now ṣe bẹ́ẹ̀ méjèèjì ẹ nífẹ̀ẹ́ ara yẹn èmi ti fẹ́ kó nínú ìfẹ́ yẹn tí you cannot do this to me tí no I am innocent ṣe wọ́n ìfẹ́ yẹn ẹ ti dé ẹ̀rọ tí no bá má ṣe báyìí fún mi I am just an innocent. Kalido de bá mi sọ fún pé olóòfẹ́. Don't do that. Mo rí jà sí excuse ara mi please. Ṣé kò bá la please? Kalido de bá mi bẹ́ẹ̀. Jọ náà. Please. Tinu. Tinu please. You can't understand please. Tinu don't do this to me. Tinu please. Tinu jọ Tinu. Tinu Tinu think of our friendship. They ah, don't. They don't know. ti ro ọ̀rọ̀ wa lọ sọ́tún mo ti ro sósì pé ok ṣé o mú ọpọlọ dání kọ́ mọ̀ ìyá méjì máa jà sóbẹ̀ yìí kí èmi wá sọ pé ok o mo yọ̀ǹda yín méjèèjì mo bless um, relationship yẹn àti ta ni mo ti bẹ̀rẹ̀ sí ní gbọ́ òun yẹn ah, ah mo pé kí lélẹ̀ mo bálẹ̀kùn ní ṣíṣí ọlọ́run ní kí n má wọ bàtà tó ń pariwo bọ́lọ́n ṣàṣì falẹ̀ mi lọ́wọ́ nìyẹn ah, ẹ̀gbọ́n mi ọlọ́run máa ṣeun tẹ mi sí àsìkò tí kò bá kí n ṣe ti aláwọ̀ bóyá iná lè láyé wa iná ilé ìfọ̀ jíun ni mo bá máa sọ lẹ́yìn wa báyìí. ọlọ́run ní kele eré ọlọ́run mi jẹ́. but ẹ̀gbọ́n mi mo kàn fẹ́ kẹ́ bá mi bi tinú adé tinú adé wojú mi ṣé mo ever sọ fún ẹ bí wípé mo nífẹ̀ẹ́ àbí mo ever sọ fún ẹ wípé mo fẹ́ kémi àti ẹ ó jọ jẹ́ ti ọkọtaya rí. tinú tí wà tí Khalid bá jọ ṣe kékeré ẹ̀rù lọ́kàn ara yín pé nǹkan kan fẹ́ wà láàrin yín jọ kí ni ti tèmi ọ̀rẹ́ ẹ̀ tí mi ò mọ̀ ń pa ẹ̀ fúnra mi ni mo jókòó jẹ́jẹ́ ara mi wọ́n ló wá bá mi kó fẹ́ jẹ́ kí n wá ṣiṣẹ́ ń bí kí n áàtì bákan kí n ṣe bákan mo dẹ̀ gbà sí ẹlẹ́nu nìyẹn gẹ́gẹ́ bí ọ̀rẹ́ ìgbà tí mo dẹ̀ rí pé ọ̀rọ̀ ọ̀fẹ́ ti fẹ́ máa jẹyọ láàrin èmi àti ẹ̀ mo sọ fún ẹ mo jẹ́ kó yé ẹ ó ṣe bíi pé inú ẹ dùn sí i You should have just told me you had interest in me. Why tó ṣe fẹ́ pa innocent mi kí ni mo ṣe fún ẹ? Tí Bádé ò ti ẹ̀rọ tọ̀rẹ́ wa rárá. I am betrayed. Ṣẹ̀rí eh, alihamdulilayi ni kẹ́jẹ́ ká ṣá máa sọ. Hmm, ṣé ti eyín? Because ẹni tó gbẹ́ kó tó gbẹ́ jìn, ẹni tó bọ́ síbi ọ̀dà lápá kání bí amúlọ pẹ́ dẹ̀ kí n tó dé gan-an sọ̀rọ̀ kọ́lá lọ́wọ́ sọ. ṣe bọ́ lọ́ọ́ ló ṣe é téèyàn gba bíi engagement lọ sọ́run. Ah. òun ló wà nílẹ̀ two options Lani. a lè pọlọ́pàá kan wọ́n arrested Tabi, ká fà á síkú tó ọlọ́run kó má bá tiẹ̀ ah. so you have the options ẹ mú kan. Ah. bá fẹ́ jẹun màá jẹun tí màá dẹ̀ fẹ́ jẹun kò sẹ́ni tó lè fọ́ sí. wọ́n dẹ̀ sì máa yẹ̀yẹ́ ẹ̀. Ah, ó ṣàwèrè ni tòbóyé ń ṣọmọ ọ̀dọ́ mi báyìí ẹ̀ o ti o ti wà ní high level àbí. bẹ́ẹ̀ ni orí ẹ̀ ti bù. oh darling welcome how did you fare. ẹ bá dìde lọ bì kankan tẹ ẹ ní ẹ fẹ́ jáde lọ bì kankan wàhálà tó máa ṣẹlẹ̀ nínú ilé yìí. nígbà tí mi ò lówó lọ́wọ́ ṣé kí n para mi ni. ẹ tó bá jẹ́ pé ẹ̀ náà ló máa sọ sí ẹ̀wọ̀n tọmọ tuntun láìpẹ́ máa fi dà. báyìí wo ló ní mọ́ tó máa fi oúnjẹ tèmi ní kí kóòkù bá mi sè ó dẹ̀ gbé ó dẹ̀ jẹ́. ṣe chingọ́ọ̀mù lẹ̀ lọ́fun pọ̀ ni tó fi ń dún bí ọ̀sán yìí báyìí. ojú àwọn ẹni èmi lè wọ́ọ̀ṣẹ̀ sí. kó bẹ́ẹ̀ náà. tó bá tó bá mi ṣúwà yẹn ah! kò jẹ́ kó máa rí nínú nǹkan báyìí náà. gbàgbé ní burúkú kan agbára ní o kò ní ṣe irú ẹ̀ mọ́. iye ló wà kò sí kò sí ẹ̀yìn gbọ̀ngàn tí mo bá kò sí kò tí mo lè sọ. a fẹ́ sọ wípé òòtú yàwó méjì fẹ́ ni. ẹ gbogbo tó bá fẹ́ kí ni tó fẹ́ kí n ṣe fún ẹ sọ fún mi I'll do it. This food is delicious, honestly kí instagram ẹ bá sọ pé ẹmọ ẹyin sílẹ̀kùn gbogbo aṣọ wọn ẹrú wọn lọ́rùn gbogbo abúlé ẹ̀gọ́ ló ń gba ẹ̀ oṣèlú ni ó má dì. olóṣù olórí burúkú ọmọ àlè játijàti àlòkù kan rà. báwo ni ṣe rìnrìn pàdé ẹ. Discuss marriage wa. Landlord, yẹn? Bàbá wa ń rọ̀gùn. Ṣé mi bàbá landlord? òun ló béèrè ọ̀rọ̀ lọ́wọ́ látọ́pa ọ̀pá mi dà. Ah, odidi làkókò jẹ kòkòrò inú igi. èyí tọ́lọ̀ ń fi ṣàdánwò fún mi. ó lè o. ó súnmọ́ ibi tí mo dé fún ìrànlọ́wọ́ báyìí ó ilé ní gbogbo wọn pè mí àfa. tó wọ pé àwọn kan ní ẹrù ògo wálé ayé alábàárùmọ̀ lásán lásán lọ jẹ́. mo máa ṣe dà. ẹ kí ló dé tẹ̀ ní mi lára ṣó nígbà tí bá japa mọ́nú tí mò ń larí mọ́lẹ̀ tí mò ń jẹsẹ̀ mọ́lẹ̀ kẹ́tọ́ mọ̀ pé mo ṣàdúrà yìí. tí gbogbo nǹkan tí mi máa sọ bá yé wọ tọdọ tí o ti yé mi. mo ṣe mọ̀ wípé ìjókòó sí ìbẹ̀rẹ̀ sí fẹ́ẹ́ tó gun ayé yà wọ́n bá lè yan ọjọba kì í ṣe pé yọ́ lọ rèé sùn kò ní jẹ́ o. kí lè tí màmí máa ṣe bí abiyamọ tó ní tara mọ́ rárá. tó bá nífẹ̀ẹ́ mi tòótọ́ tó yẹ pé lóòótọ́ lóòótọ́ mo jẹ́ níbi ọkàn gbogbo bílé ayé mi ṣe ń rí olúwo mi. ìgbà ní obìnrin ó da ọkùnrin ó da ṣùgbọ́n kò yẹ káwọn méjì ìgbóhùn ìpapọ̀ ògo wọn takora wọn. báyìí ramoni aramoni ìrọ̀lẹ́ a ní mo ṣe bá lórúkọ olúwa ọ̀pẹ tó mọnú mo tún mú wa. ṣebí ìrònú tẹ́niyàn màkànnì tọ́lọ́run wa. olórí ọ̀fẹ́ gidi lọ́dọ̀ lójúlójú. ìbàdẹ̀ bá mi fàdùn sáyé mi kójúkójú. ẹni mo tún ní kó fẹ́ mi lójú o. àtàníyàn bù sẹ́nu bámúbámú. ọ̀rọ̀ ayé yìí kàyà gbàkámú. olórí ọ̀fẹ́ lọ bá wa olóore ọ̀fẹ́ nìyá rọ́bì o olóore ọ̀fẹ́ lọ́ba wa o olóore ọ̀fẹ́ nìyá rọ́bì o ọba Èdùwà ọba àdẹ̀dá ṣòun lórí inú kó wá ọba Èdùwà ọba àdẹ̀dá àfipá forúkọ Olúwa Bísí mi láyé Ràmọ́ni o Ràmọ́ni rọ ibi ó dá Bísí mi láyé Ràmọ́ni o.